ẹ káàbọ̀ ẹ sì kú déédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti ń wo ètò ọmọ Oòduà tó ń dé sí ojú òòràn yín láti iléeṣẹ́ ìkànnì Wo TV gẹ́gẹ́ bí ìṣe tiwa ẹ ti mọ̀ wá lánàá kó tó dé ní wípé àṣekànmákù òun náà ni wá torí pé ọlọ́wọ̀n ọba náà ló dé wa ní adé tó lórí ètò tòní n ò dá wá o lórí ọ̀rọ̀ ikú Timothy ọmọ Adégòkè tí gbogbo wa tí a ti ń fi ọkàn bá bọ̀ láti ọjọ́ tó pẹ́ wá lónìí lórí ètò mo wà pẹ̀lú ẹ̀gbọ́n Timothy Mr. Gbadé Adégòkè wọ́n wà lórí ètò pẹ̀lú mi lónìí ẹ̀hún láti fún wa ní àwọn update bó ṣe ń lọ ibi tá a gbé ba dé àti ibi tí a sì ń bá a rè lákọ̀ọ́kọ́ Mr. Gbadé ẹ jẹ́ kí n kí yín káàbọ̀ sórí ètò tòní ẹ káàbọ̀ o. gbogbo lé kí n yọ ẹ ṣe mọ àlàáfíà lè gbọ́ àwọn ẹ̀sà ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ tó tòní báyìí lákọ̀ọ́kọ́ ohun tá a gbọ́ ní ọjọ́ tí ìgbẹ́jọ́ wáyé gbẹ̀yìn ní ilé ìdájọ́ court one ní Ọ̀ṣun state níwájú adájọ́ àgbà ẹ̀hún amòfin àgbà adépèlé òjò wọ́n sún ìgbẹ́jọ́ náà sí ẹ̀hún march sixteen léyìí tí í ṣe àyájọ́ ọjọ́ ọ̀la ẹ Mr. Gbadé lórí ìsúnsíwájú yìí kí ni àlàyé èyí tí ẹ ní láti ṣe fún wa nítorí pé ọkàn ẹ̀hún kò ríran bí ojú àmọ́ ẹ̀yin náà lójú àtìmú àtẹnu wa kí ni àlàyé tẹ́ fẹ́ẹ́ ṣe fáwọn olólùfẹ́ wa tó wà nínú ilé torí pé gbogbo wa la lò àfojúsùn fún March sixteen láti wá sílé ẹjọ́ láti tún wá tẹ̀síwájú nínú ìgbẹ́jọ́ ọ̀hún bó ṣe ń lọ kí lohun tí ẹ̀rí mú bọ̀ ẹ̀rí mú bọ̀ fún àwọn olólùfẹ́ wa tí wọ́n wà nínú ilé. ẹ sà ẹ ṣé gan sà mo kí gbogbo wa sà. iṣẹ́ yín kò ní bàjẹ́ kò jóná òkè òkè ni gbogbo wa yóò máa lọ rẹ̀ kí gbogbo àwọn tí ó jẹ́ Vance Babawo TV jákèjádò àgbáńlá ayé mo kí wa o lọ́kùnrin lóbìnrin lọ́kùnrin lọ́gbà mo kí wa o God bless you all. bí a ṣe mọ̀ pé ní February second òun ni a lọ sí court ìyàn ní High Court one ní ìlú Òṣogbo Ọ̀ṣun state lábẹ́ màmá wa Adépẹ̀lẹ́ Òjó gẹ́gẹ́ bí bàbá ṣe sọ ọ̀la Thursday which is March sixteen ló yẹ kí ìgbẹ́jọ́ kó tún wáyé bẹ́ẹ̀ ní àná ó tó bí alẹ́ pátápátá òun ni a tún gbà ń pè tú bàbá wa Fẹ́mi Fálànà èèyàn SAN bàbá tí ó ń ṣe kéèsì yẹn pé àwọn nǹkan kan tún jẹyọ àwọn ìgbésẹ̀ kan tún wà tí ó yẹ kí wọ́n tún ṣe èyí tí àwọn lọ́yà Adédoyin tí wọ́n tún fẹ́ ṣe ìyẹn ló fà á tí wọ́n tún fi àjọyìn court case yẹn kúrò ní ọ̀la many things ló come up bí election tó wà ní Saudi and many other things báyẹn tí ó come up wọ́n sì tún fẹ́ àjọ yẹn pé ká tún pàdé ká meet ní April twenty seven which is next month ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n ìyẹn oṣù kẹrin òun ni a tún máa pàdé eh, mo kí wa mo dẹ̀ rọ́gbó wa kí a má kárí ọkàn mo dẹ̀ tún dúpẹ́ lọ́wọ́ wa fún àdúrótì àdúrà àti ìfọkànsí gbogbo wa because àwọn èèyàn ń pè kí ni update lórí kéèsì kí ni nǹkan níbulẹ̀ bá dé kí ló ṣẹlẹ̀ àwọn gbọ́n nǹkan mọ́ so eléyìí ni a ṣe wò pé ká jẹ́ kí àwọn èèyàn mọ̀ at same time náà mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Wo TV wọn ò jẹ́ kí etí àwọn èèyàn kó di láti máa jẹ́ kí àwọn èèyàn mọ ibi tí a ti ń bọ̀ ibi tí kéèsì yìí dúró àti ibi tí kéèsì yìí tún ń lọ so by tomorrow thursday march sixteen ló yẹ kí a meet but with reason pẹ̀lú àwọn kankan tí àwọn lọ́yà fẹ́ ṣe láti ṣàfù àti láti àdírẹ́sì àwọn àwọn address, wọn kọ̀ọ̀kan èèyàn ló tún fà á tí wọ́n tún fi ní ọ̀la kò ní lè wáyé mọ́ ó tún di april twenty seventh kí a tó tún pàdé so omi tí adédọ́ nìyẹn sà. tó ẹ ṣe fún ìbéèrè yín ọlọ́run ò ní gba ohùn lẹ́nu yín o ẹ jẹ́ kí a bọ́ sí orí ìbéèrè kejì. Yes sir. lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ atótónu láti ìgbà tí ìgbẹ́jọ́ yìí tó ti bẹ̀rẹ̀ oríṣiríṣi àwọn ẹ̀rí òun náà ni ó ti fojú hàn yálà láti ọ̀dọ̀ àwọn òǹjẹ́jọ́ àbí àbí àwọn tí wọ́n jẹ́ òǹpẹ̀jọ́ ní àfojúsùn tí gẹ́gẹ́ bí gbólóhùn tó tẹnu agbẹjọ́ àgbà tí àwọn jẹ́ adájọ́ Adépèlé Òjó tó tẹnu wọn jáde wípé kí àwọn lọ́ọ̀yà kí wọ́n tún lọ kó àwọn ẹ̀rí wá tí wọ́n mọ̀ pé àwọn tún sì ní láti gbé ẹjọ́ kálukú wọn lẹ́sẹ̀ nínú ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ yìí àmọ́ láfi sojú tí sà mo fẹ́ bí ǹjẹ́ yìí ń rò wípé àwọn ẹ̀rí míì tó ṣì kù tó jẹ́ kí wọ́n fojú léde nínú ìgbẹ́jọ́ tó ń lọ lọ́wọ́ yìí ká lè rí ibi afẹ́ báyàrá já lórí ẹ̀ gangan. ẹ ṣe gan sà olóòtú gẹ́gẹ́ bí ìlú wa ṣe mọ̀ mo yẹ sí ń sọ ṣe mọ̀ pé ní last yẹn ìyẹn ní February second ọdún tá a wà níbẹ̀ yìí òun ni wọ́n fún Adédoyin láàyè tó dẹ̀ béèrè pé òun fẹ́ kó àwọn ẹlẹ́rìí òun wá èyí tí kò dẹ̀ lè rí ẹlẹ́rìí kan kó wá láti wá jẹ́rìí tako àwọn evidence àbí charges èyí tí lọ́ọ̀yà wa fi kàn án so definitely ó ti adopt ó dẹ̀ ti agree pé lótìtọ́ àti lódodo nkú Timothy Adégòkè ó ti ọwọ́ ó ti ọwọ́ àwọn ṣẹ̀ wá ìgbà tí kò rí ẹlẹ́rìí kan kó wá lọ́ọ̀yà dẹ̀ ti admit pé àwọn ò ní witness kankan láti mú wá so definitely wọ́n ti accept nìyẹn from our own hand náà láti ọ̀dọ̀ ìdílé àti eh, lọ́ọ̀yà wa náà àwa ti parí gbogbo nǹkan tí ẹ̀ka ṣe eh, bàbá wa Fẹ́mi Fálànà bàbá ó gbìyànjú bàbá dẹ̀ wà lórí òtítọ́ wọ́n dẹ̀ wà lórí òdodo wọ́n ti ṣe ohun tó yẹ kí wọ́n ṣe gẹ́gẹ́ bí amòfin àgbà àti agbẹjọ́rò fún ìdílé Adégòkè gbogbo àwọn ẹ̀rí tí bàbá need àti àwọn ìgbésẹ̀ àti àwọn ọ̀rọ̀ tí wọ́n ní láti ọ̀dọ̀ wa àwa ti fún wọn wọ́n dẹ̀ ti fi ṣiṣẹ́ ṣe débi pé àwa ti parí gbogbo òwe sí wa ó kù sí àwọn adájọ́ lọ́wọ́ àti àwọn lọ́ọ̀yà Adédoyin but from our own angle láti ọ̀dọ̀ tí wọ́n á sin kò sí nǹkan tí a fẹ́ fi kún tàbí tá a fẹ́ yọ kúrò mọ́ eh, àwa ti iṣẹ́ mọ̀ ìgbà tí àwọn ọlọ́pàá kọ́kọ́ gbé ṣáàjì sí ẹ̀rọ wá sílé ẹjọ́ bàbá wa Fẹ́mi Fálànà wọ́n rí i pé ìgbà tí àwọn tí a fẹ̀sùn kàn yìí tí wọ́n rojọ́ wọn bàbá rí i pé eh, charges tí àwọn ọlọ́pàá gbé wá sílé ẹjọ́ yìí ó nídìí ó sì lẹ́tọ̀ọ́ sí láti ṣe àwọn àyọkúrò àti àwọn àfikún kan èyí tí bàbá rẹ̀ ti ṣe eh, about eighteen charges ni bàbá tó ń ṣiṣẹ́ lórí ẹ̀ tó ń dẹ̀ present ẹ̀ síwájú ilé ẹjọ́ tí màmá adépẹ́lẹ́jú dẹ̀ ká jáde tí àwọn lọ́ọ̀yà Adédoyin ò dẹ̀ rí nǹkan kan sọ sí i ju pé àwọn fẹ́ mú ẹlẹ́rìí wá bẹ̀ kò sí ẹlẹ́rìí kankan tí wọ́n fẹ́ fi gbẹjọ́ wọn lẹ́sẹ̀ so èyí ni àwọn nǹkan tí wọ́n ń ṣe débi pé wọ́n tún fẹ́ àdírẹ́sì àwọn kankan ni ò fi jẹ́ kí ẹjọ́ lè wà lọ́la mọ́ but with this now kò tí ì sẹ́lẹ̀ kankan tí a tún fẹ́ mú wá tàbí tí àwọn náà fẹ́ mú wá ju pé wọ́n ti àti amen charges èmi mọ́dà ni o ìṣekúpani felony ni o dìtẹ̀ eh, conspiracy ni o ìfọwọ́sowọ́pọ̀ and so many charges like that òun ni a ti fi kàn wọ́n tí wọ́n dẹ̀ ti gbà wọlé eh, adájọ́ ti gbà wọlé màmá wa CJ of Wusses wọ́n ti gbà wọlé bákan náà àwọn adájọ́ àwọn agbẹjọ́rò Adédọ́yìn Adédọ́yìn gan ti gbà wọlé fún rẹ̀ torí ọkọ̀ sọ pé òun mẹ́lẹ́rìí òun lẹ́lẹ́rìí data kò lẹ́lẹ́rìí mú wá wọ́n dẹ̀ ti accept so kò sí nǹkan kan mọ́ fún wọn star expect ju pé àwọn lọ́ọ̀yẹ̀ kan sọ tó fẹ́ sọ kí màmá wa Adépẹ̀lẹ́ Òjó kan dẹ̀ gbé ìgbẹ́jọ́ kalẹ̀ bó ṣe bó ṣe tọ́ àti bó ti yẹ ìkọ́ èmi orí kan tó tún fẹ́ dìlé ẹjọ́ yẹn mọ́ to me gẹ́gẹ́ bí àfikún bí kò ṣe pé wọ́n buy time láti máa join cases yẹn bẹ́ẹ̀ inú mi dùn mo lè dúpẹ́ lọ́wọ́ gbọmọ Nàìjíríà fún àdúró tí wọn débi pé àwọn èèyàn wọn ò relent people are calling from Nigeria and diaspora wọ́n dẹ̀ ń follow bó ṣe ń lọ àwọn ti wo lórí bàbá wo TV àwọn ti wo lórí ọ̀dọ̀ adé ọ̀dọ̀ oríyọmí àwọn ti wo níbi kan báyìí àwọn ti gbọ́ eh, update so eh, I so much appreciate on behalf of the family of Adeoke Timothy adúpẹ́ àdẹ̀mọ́lóore lọ́dọ̀ gbogbo àwọn ènìyàn so fún díẹ̀ yìí bàbá olóòtú àti àwọn tó ń gbọ́ wa kò sí nǹkan tí àwọn Adédoyin tàbí àwọn lọ́yẹ̀ fẹ́ ṣe mọ́ ju pé ẹlẹ́rìí wọn wọn ò rí present ẹ̀ wọ́n dẹ̀ ti adopt wọ́n ti accept charges èyí tí put against them so hmm. it's now left to the judge to give the judgement so thank you sir. ẹ ṣe gan ẹ kú ohun tó ní àfikún kí má gbà yín ní àkókò púpọ̀ jù ẹ̀hún ní gbogbo àsìkò yìí mo fẹ́ mú wa ní padà sẹ́yìn díẹ̀ ni o nítorí pé ọ̀rọ̀ tẹ́ sọ yìí ló fẹ́ mú mi béèrè béèrè ìyẹn àlàyé tẹ́ ṣe kalẹ̀ ló fẹ́ mú mi béèrè béèrè tí mo béèrè nítorí pé bẹ́ẹ̀ jẹ́ ń sọ̀rọ̀ lọ yẹn ọkàn mi lọ sórí no case submission tó wáyé níjọ́sí nítorí pé ẹ̀hún nígbà yẹn àwọn ẹ̀rí tó fojú wọn yìí wà ńlẹ̀ àwọn ẹ̀rí tá a tẹnu pọ̀ gbogbo ẹ̀ náà ni wọ́n ti ló ti wà lákọsílẹ̀ báyìí àmọ́ kí nípa tó ń tí ẹ̀yìn rí kí àfojúsùn ti yín nígbà tí wọ́n gbé ìwé no case submission yẹn jáde wá nígbà náà pé okay olórí kéèsì yìí o no case submission níbi táwọn òbí dé dúró mọ́ o that is ẹni tó ń tẹ́ fẹ́ ẹ̀sùn kàn yìí lọ́dọ̀ tàwọn o kò lẹ́jọ́ jẹ́ ẹjọ́ Mr. Gbadé mo fẹ́ kẹ́ ṣe lálàyé ní kúkú fáwọn tó wà nílé ǹjẹ́ níbi jẹ́jọ́ dé dúró yìí ṣé ẹni afẹjọ́sùn ṣé ó rẹ́jọ́ jẹ́ àbí ò rẹ́jọ́ jẹ́ ẹni tí a fẹ̀sùn kàn kò rí ẹjọ́ jẹ́ no case submission èyí tí wọ́n ṣe after gbà yẹn náà ni wọ́n ti sọ pé àwọn tún fẹ́ mú witness yẹn wá tí wọ́n tún represent ṣé if you are talking about no case submission ṣé mo it's more or less to buy time náà ni tàbí láti máa láti mọ láti máa mọ nǹkan tí wọ́n fẹ́ sọ ṣé to me and to us ṣé wọn ò rí nǹkan kan ní pàtó láti fi against àwọn evidences àti àwọn nǹkan tí àwa sọ nílé ẹjọ́ àti àwọn nǹkan tí lọ́ọ̀yà wa gbé lọ síwájú ilé ẹjọ́ against wọn wọn ò rí nǹkan kan láti sọ that is what ìtumọ̀ tí wọ́n fi sọ pé no case submission nìyẹn wọn láwọn ò ní nǹkan táwọn fẹ́ sọ ṣẹ́gẹ̀tẹ̀ they now later come up pé àwọn ní witness wọ́n fẹ́ mú wá wọ́n ní apo kan là ń fẹ́ mú wá wọ́n sọ pé pathologist kan là ń fẹ́ mú wá of which gbàtọ́ wọ́n dẹ̀ fún wọn ní time and date which is February second wọn ò lè present anybody as their witness so náà sọ pé ok wọ́n ti accept pé nǹkan tí a sọ fún wọn pé wọ́n ṣe wọ́n ṣe nìyẹn so no case submission yẹn wọn ò lọ́rọ̀ láti sọ nìyẹn ẹ̀gẹ́tẹ̀ so ṣe mọ̀ tẹ́jọ́ bá tọ́ wọn á ní ẹ̀sọ́ nípa ẹjọ́ òun ò tọ́ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ ń wo pé kí làwọn fẹ́ sọ Adédoyin taba bẹ́ẹ̀ nìkan tẹ sọ èmi náà fẹ́ tún rìkọ́ wa ṣe mọ̀ right from beginning Adédoyin gbà tí mo wá bro mi tí mo wá Timothy lọ I spend many days ní Ọ̀ṣun state mo dẹ̀ bá one on one fúnra mi ó pè mí ó bá mi sọ̀rọ̀ one on one gbà tí ọlọ́pàá pè ó ní láti kọ statement ìní statement ó wà ní court ó sì wà lọ́wọ́ wa ó wà lọ́dọ̀ àwọn ó wà ní court náà ó wà lọ́dọ̀ àwọn ọlọ́pàá náà ó ní lọ́jọ́ yẹn òun ò sí ní Ọ̀ṣun state no talk of Ifẹ̀ ó ló ń wà with one minister l'Abuja which is lie ṣẹ́gẹ̀tẹ̀ so ṣẹ́bọ̀ irọ́ tí irọ́ tí wà náà rẹ̀ tipẹ́tipẹ́ láti lè wá ló ti ń parọ́ so náà ló ti gbà tí ó dẹ̀ sọ̀rọ̀ one of his staff which is Adesola eh, Bisola Adedeji. Eh, the receptionist tó check tó check in Timothy tó sọ̀rọ̀ ó láyé doyin wá sí hòtẹ́ẹ̀lì ọjọ́ yẹn ṣẹ́kẹ̀tẹ̀ ó dẹ̀ sọ fún wa pé òun ò sí lọ́sùn state talkless of ife. talkless pé ó máa wá sí hòtẹ́ẹ̀lì yẹn so later di ọmọ yẹn sọ pé ó wá hòtẹ́ẹ̀lì ọjọ́ yẹn ọjọ́ tí incident ṣẹlẹ̀ sábúrò mi ó wá sí hòtẹ́ẹ̀lì yẹn lọ́jọ́ yẹn pẹ̀lú ọmọ àbúrọ̀mọ́ọ̀n so ẹgẹtẹ so ṣàmọ ọ̀rọ̀ yẹn ti ó ti wọ sọ́dọ̀ wọn so náà ni wọn ṣe ń wá ṣẹpà wọn lọ́ọ̀yà sí wọn wọn ò ní nǹkan tí wọ́n ń ṣe ju ẹjọ́ yìí náà lọ àdúrà àwọn ni pé wọ́n máa tà láì jà prayer wọ́n dẹ̀ tún rí kan tó ń fẹ̀sùn wọn lówó at least gbogbo ways ọ̀nà láti máa sọ fún client wọn pé kó má wọrí náà náà máa ṣán àwọn náà máa oríṣiríṣi wọn náà dẹ̀ máa lò no question no question ṣẹ́gẹ̀tẹ̀ wọ́n gbàgbé pa Adéoyin ti sọ fún wa pé òun ò sí lọ́sùn state ọmọdé ti sọ pé Adéoyin wà lọ́sùn state ó wá sòtẹ́ẹ̀lì ọjọ́ yẹn gan-an ó tún gbé àwọn sílé ẹ̀ láti máa bẹ àwọn ó tẹ̀ tún pè mí náà ó tún bẹ̀ mí pẹ̀lú owó ṣẹ́gẹ̀tẹ̀ so ọ̀rọ̀ nókè submission yẹn ti kọjá lọ wọn làwọn ní business táwọn máa mú wá wọn ò rí mú wá mọ́ it's now left to the judge láti pick date for the judgement day bye and i'm very sure because i spoke with baba Falana so baba ti mú wa ó ti fọkàn wa balẹ̀ pé ká má worry justice tí i expect ó máa prevail justice tí a expect ó máa obey so náà ni mo ṣe ọkọ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn wa tó ń wò wá tó ń gbọ́ wa pé wọ́n kú ogun sùúrù wọ́n dẹ̀ kú support wọn tí wọ́n ṣe ń support wa àdúrà wọn ó gbà lórí wa ṣẹ́gẹ̀dẹ̀ so mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ wọn lẹ́ẹ̀kan sí náà mo dúpẹ́ lọ́wọ́ iléeṣẹ́ Wo TV kò ní bàjẹ́ o gbogbo àwọn concern bloggers mo kí wọn kò ní bàjẹ́ o àwọn concern press kò ní bàjẹ́ o so god bless you sir so ìtí ó dédò ní sir. ẹ jẹ́ aṣọ síwájú. yes sir. ní lẹ́yìn tí ìgbẹ́jọ́ yìí bó ṣe ń lọ yìí ìbéèrè tí mo fẹ́ béèrè ni pé ǹjẹ́ ní ìdánilójú wípé a ó rí òpin ìgbẹ́jọ́ yìí kí àsìkò jọba èyí tá a wà nínú èyí kó tó tẹnu bepo àti wípé tí ò bá wá lọ rí bẹ́ẹ̀ kí n lè ro tiyín gangan lórí ìgbẹ́jọ́ yìí bí ìjọba míì bá tún padà bá wá padà gorí àléfà. ẹ̀yìn yẹn ṣé olóòtú mo kì í òwe tèmi àti ìdánilójú tèmi ni pé kí ìjọba yìí kó tó ti ẹnu bọ epo gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ká tó gbàjọba míì ẹ a máa rí justice judgement dẹ̀ máa wáyé lágbàdo ọlọ́run ọba kí ni oríṣi ni pé April ni wọ́n tún sọ pé wọ́n tún adjourn kéèsì sí báyìí April twenty seven of this month now uh, May twenty nine òun ni ó dájú pé wọ́n swearing in in new government june uh, uh, twenty seven of april kó tó di may twenty nine yẹn náà judgement ó yẹ kó wáyé tó bá kọ̀ tó bá wáyé uh, ìjọba míì tó bá dé kò ní kankan ṣe pẹ̀lú ìgbẹ́jọ́ tó wà nílẹ̀ yìí to me actually uh, soja go soja come brown still remain ni government go government come that or government house still remain kò sí ẹni tó máa débẹ̀ ìjọba Buhari tó débẹ̀ ń sìn kò tọ́ ọgbọ̀n kankan níbẹ̀ gọ́vnà Ọ̀ṣun state èyí tí ó kúrò ń bẹ̀ Oyètọ́lá kò tọ́wọ́ bọ̀ àti wọn Adélékè tó wà náà díẹ̀ kò tí ì tọ́wọ́ bọ̀ so mo nígbàgbọ́ pé kò sẹ́ni tó máa débẹ̀ tàbí tó wà ń bẹ̀ tó máa fẹ́ compromise tàbí tó máa fẹ́ lo agbára lórí ẹjọ́ yìí because all eyes is on this case àwọn èèyàn wa tó wà ní Nàìjíríà ìdásóra gbogbo ojú wọn ọkàn wọn wà níbi kìsì and to men and to the family at large i need belief ìgbàgbọ́ pé justice ó máa prevail justice ó máa prevail judgment ẹ̀ máa come up before twenty nine may or after so there needs to compromise from any angle from anybody by the special grace of God thank you sir. tó ẹ ṣe gan-an o ẹ kú atótónu ẹ kú pé gbogbo àtàbà ti pè yín ẹ̀yin náà ẹ ṣe lè máa ń jẹ́ wa àpọ́nlé ni o ọ̀nà àmà bá wa dá àpọ́nlé yẹn padà fẹ́yìn náà tó màá bẹ́ẹ̀ kẹ́ bá mi tún sọ ìgbà tí wọ́n fi ẹ̀hún tí wọ́n sún ìgbẹ́jọ́ yẹn sí kẹ́ bá mi sọ kó clear dáadáa fún gbogbo àwọn aráalé kí wọ́n gbọ́ yín dáadáa ẹ bá mi sọ bí ẹ̀kan àbẹ́ méjì fún gbogbo wọn. ẹ ṣe gan olóòtú mo dẹ̀ kí gbogbo àwọn aráalé lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà àkúkú àtàárọ̀ gẹ́gẹ́ bí a ṣe sọ síwájú april twenty seven òun ni wọ́n sún ìgbẹ́jọ́ sí báyìí kò kì í ṣe march sixteen ní tẹ́lẹ̀ which is tomorrow thursday bẹ́ẹ̀ wọ́n ti padà join case between adegoke timothy and adedoyin and his team wọ́n ti gbé kúrò ní ọ̀la ó ti di april twenty seven twenty twenty three báyìí òun ni ìgbẹ́jọ́ máa wáyé lórí ẹjọ́ Timothy àti Adédoyin pẹ̀lú àwọn èèyàn ẹ̀ so ààrẹ wa ẹ jẹ́ ká ní lọ́kàn ẹ dẹ̀ máa fi wá sílẹ̀ àdúrà yín àti ìdúró tí yín tẹ̀ ń ṣe fún ìdílé Alégòkè ẹ máa fi wá sílẹ̀ o ẹ kí everybody wa náà lọ́kùnrin lóbìnrin lọ́mọdé lágbà ní Nàìjíríà àti lókè òkun náà tí ẹ ń dúró tì wá àdúrà ìrànlọ́wọ́ lọ́sùn lọ́sìn we really appreciate your support your effort so far so may God in heaven be with you, every one of you. So ẹ ṣe gan April twenty seven twenty twenty three òun ni ìgbẹ́jọ́ yóò sì máa tẹ̀síwájú lórí kéèsì Timothy Adégòkè àti Adédọ́yìn àti àwọn èèyàn ẹ̀ ní Ọ̀ṣun State Accord one lábẹ́ màmá wa the Chief Justice of the state Adépèlé Òjó ẹ ṣe gan-an. gàgá láàrin àwa àti ẹ̀yin láṣẹ ti lẹ́dùmarè torí pé òun pé ni òun náà ní sọlá bàbá pè yín ẹ̀yìn àjẹ́ wa tó gbogbo ẹ̀yin aráalé òun náà lẹ ti gbọ́ lẹ́nu Mr. Gbadé tó jẹ́ ẹ̀gbọ́n Timothy olóògbé Timothy ọmọ Adégòkè èyí tí wọ́n ṣekú pa ní ilé ìtura Hilton Hotel tó wà ní Ọ̀ṣun State tó jẹ́ ti Dr. Ramon Adedoyin. àmọ́ kí n tó kúrò lórí ètò lónìí ẹ̀hún mo fẹ́ yàn nǹkan ni kì í ṣe ìbéèrè àmọ́ lórí ìgbẹ́jọ́ tó ń lọ yìí lọ́ọ̀ ni gbogbo àwọn tí wọ́n wà níṣàkóso kí wọ́n bá wa falẹ̀ mọ́ kí ìdájọ́ òdodo tá a mọ̀ sí justice kó lè fojú hàn nítorí pé ìbẹ̀rẹ̀ òun gangan leléyìí o bá a bá ṣe é tá a bá rí i ṣe àpẹẹrẹ pé bírú ẹ̀ tún bá tún ṣẹlẹ̀ lórílẹ̀‐èdè nàìjíríà yìí a ó tún jà bá a ṣe jà ti Timothy lájàyè náà la ó tún jọ jà tó oníyan yín ẹ ṣe o ọlọ́kà yín ẹ ṣe gbogbo ẹ̀yin tẹ́ bá bá fìfẹ́ jẹ́ akínyìn adúpẹ́ pé ẹ kú àìbínú tọ̀sán yìí ò ní ju báyìí lọ a ní ká mú wá fún wa lóní ni nítorí pé a ò gbúdọ̀ finú ẹ̀ sórí òrùlé sùn nítorí pé ọ̀pọ̀lọpọ̀ èèyàn ló ti ní àfojúsùn fún ọjọ́ ọ̀la wípé ìgbẹ́jọ́ yìí ó wà ní ìtẹ̀síwájú àmọ́ kó lè yé yín jákèjádò ní tilé wípé wọ́n ti sún ìgbẹ́jọ́ ọ̀hún sí twenty seventh of april that is ọjọ́ kẹtàdínlọ́gbọ̀n oṣù kẹrin nínú ọdún twenty twenty three tá wà yìí which is next oṣù tó ń bọ̀ tí à ń wò lọ́ọ̀kan èyí tó ń wò wáyé tó kò wá níjù báyìí lọ o títí di ìgbà míì tí a ó tún jọ máa fojú rinjú lórí ìkànnì wo tv pẹ̀lú àwọn akọ̀tún ètò míì lọ́lọ́kan ọ̀jọ̀kan àdìgún olódòdó òràwọ̀ ni mò ń jẹ́ ìjípò ni mí o ọmọ arítú ọmọ adába ọmọ alájọkújẹlẹ ọmọ àfọgọsàrà kúmẹjẹ kúmẹlùkù ìjẹun tó ń ti ní bàbá tèmi lọmọ ilégún re ọ̀tá ọmọ jẹjọ èmi fásitì kò yí dágbére fún yín pé ẹ kú àtàárọ̀ ẹ kú iṣẹ́ ìní ẹ sì kojú òòrùn.